ìyá bíi ẹ káàbọ̀ sí ààfin kékeré wa ọ̀rẹ́ yín ti wà lọ́rùn mi látọjọ́ yìí pé àfi dandan kẹ́ ṣáà máa kó bọ̀ wá sọ́dọ̀ wa èmi náà wá rò pé a ò lè jẹ́ran ara wa jẹ ká lè jó lùrànlọ́rọ́ fúnra wa náà la fi wà mo sì tún fẹ́ rọ̀ yín pé gbogbo ìṣẹ̀lẹ̀ láabi tí ò bá ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹgbà pákọ̀ lẹ̀ ni kò lè tà sí ọlọ́run ọlọ́jọ́ òní òtún ní jẹ́ kí ẹrógun pààyàn kékeré mọ́ lẹ́yìn tẹ́sí ti darapọ̀ mọ́ wa nù lẹ́yìn ohun gbogbo yóò túbọ̀ máa tu gbogbo wa lára ni. gbogbo bí Olúmídé ṣe ń sọ̀rọ̀ ni Ọláwùmí rẹ́rìn músẹ́ tí sì ń fi ojú tọ inú ilé náà lọ. ìyàlẹ́nu ló wulẹ̀ jẹ́ fún un nígbà tí Bùsáyọ̀ pè é tó sì ní ọ̀rọ̀ náà ti bọ́ sí i kí òun máa kó òun yóò tiẹ̀ wulẹ̀ bọ́ nínú àròyé ẹbí ọkọ òun tó ṣolóògbé àwọn aládùúgbò gan-an yóò sì sinmi àti máa sọ̀rọ̀ òun nígbà tóun bá rí kọjá ká má purọ́ ọ̀rẹ́ bíi Bùsáyọ̀ ṣọ̀wọ́n ọ̀rẹ́ pọ̀ lótìtọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ tí ń dúró ti ni nígbà àdánwò tó nǹkan. ẹ ṣé gan bàbá rẹ ayọ̀ kò sí bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín tó fẹ́ dọ́gba oore tẹ́ ṣe fún mi níbi táyé fúyẹ́ tó lu dé yìí ṣàṣe ènìyàn ló lè pé kẹ́lòmíràn máa kó tòun mu nílé mo dúpẹ́ o mo sì gbà á ládùúrà pé ìbáṣepọ̀ wa kò ní múnira lọ́wọ́ olùmídé súnra kì lórí àga kò tọ́pẹ́ ẹ̀yà bíyì oore lóore ń wọ́tọ̀ nílé ayé mo lérò pé ọ̀rẹ́ yín ti mú yín mọ ibi gbogbo nílé pẹ̀lúpẹ̀lú yàrá yín ó pé òun ní láti wà níbi iṣẹ́ dọ̀la ni mo fi kú pé kò séwu ó ti mọ́ èmi àti ilé ayọ̀ lára nígbà tí ẹ sì ti kún wa nísìn a ti di mẹ́ta nìyẹn àbí. ọláwùmí rẹ́rìn músẹ́ olúmídé dìde fòyà ẹ má jẹ́ kí n fẹjọ́ gbà yín lákòókò jàre ẹ mo kàn rò pé kò ní dáa kí n má yọjú sí yín ni èmi lọ ń rẹjú nìyẹn ẹ̀yin náà ẹ lọ fojú lérun ọlá nílé ó mọ̀. olúmídé kò wí jù báyìí lọ tó fi kọrí sí yàrá rẹ̀ oorun wulẹ̀ ti rẹ̀ dòdò sẹ́yìn jù rẹ̀ ṣàdédé ló dúró ṣí tó sì bùnà ya ọ̀nà ìyàrá irí ayọ̀ ó wulẹ̀ ti di orò fún un nígbà gbogbo láti rí i pé òun yọjú sí ọmọ náà kí òun tó sùn ìyàlẹ́nu ló wulẹ̀ jẹ́ fún un nígbà tí ó wọ yàrá ọmọ náà tó sì rí i pé kò tí ì sùn. irí ayọ̀ kí ló dé tó o ti sùn alẹ́ ti lẹ́ ṣé o sì mọ̀ pé àtètè sùn là tètè jí. irí ayọ̀ mi rí jégéjégé bẹ́ẹ̀ ni bàbá mi ẹ̀yin ni mò ń retí tí mi ò ti fi sùn mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín ni. olùmídé wo ọmọ náà sùn ó sì mú ìjòkótì lórí ibùsùn rẹ̀ ọmọ mi kí lo fẹ́ tọrọ lọ́wọ́ mi tó lè jẹ́ kó dàárọ̀ ọ̀la ṣó o mọ bó ṣe ṣe pàtàkì kéèyàn máa sùn lójúmọ́ ó kéré jù èèyàn bọ̀rọ̀ máa sun wákàtí mẹ́jọ lọ́sùn bílẹ̀ bá mọ́ kó máa bá mi sọ̀rọ̀ rárá bàbá mi ẹ̀yin náà ni ẹ máa ń sọ pé ọ̀rọ̀ tó bá gbòwúrọ̀ a kì í sọ lálẹ́ èyí tó bá sì yẹ ká sọ lálẹ́ ẹnìkan ò gbọ́dọ̀ sọ lówùúrọ̀. olùmídé mi kan lẹ̀wẹ̀sì ó dà mò ń gbọ́ ẹ kí lo fẹ́. ọkàn eré ayọ̀ wulẹ̀ ti rin àjò lọ sí ọ̀sán ọjọ́ náà tí wọ́n lu agogo níléèwé rẹ̀ pé kí wọ́n máa lọ ilé bóun àti àwọn akẹgbẹ́ rẹ̀ ṣe jáde síta tí wọ́n sì jọ ń ṣeré ní ìrètí ọkọ̀ òbí wọn tàbí awakọ̀ tí yóò wá gbé wọn relé ni wọ́n tajú párí ọkùnrin kan tí ó gbẹ́jò kọ́rùn táwọn ènìyàn sì ń pè wò pìtìmù níbi tó wà. pàhó pàhó pàhó lónìí gbẹgẹdẹ ó gbiná lónìí ẹ ó rí àràǹbarà dán tí ẹ ò rí rí kò sílùú tí mi ò tí ì pidán mo ti pidán China mo ti pe dán Togo mo ti pe dán Cameroon Zimbabwe Chicago Korea France àti Malawi orúkọ mi ni àgádá èmi yóò sì fi hàn yín lónìí pé idán ń bẹ òògùn sì wà pàú pàú pàú. báwọn kan wulẹ̀ ṣe ń yímú gbére ni àwọn kan náà ń sá pé kí ó pidán ọwọ́ rẹ̀ kí àwọn rí irí ayọ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ náà dúró sí i sí ojú kan tí wọ́n sì ń wo àrà tí ọkùnrin náà yóò dà mo fẹ́ kí ẹnìkan nínú yín bá mi wá agolo agolo òfìfo ẹ wá arọ yẹ̀pẹ̀ sínú agolo náà ẹ rú erùpẹ̀ sí kó kún fọ́fọ́ bó bá ti kún fọ́fọ́ ẹ wá dérí kan kẹ́ ẹ dé ẹ wá gbé wá fún mi mo fi ń dá yín lójú pé nígbà tí mo bá parí idán mi tán níbí ẹgbẹ̀rún mẹ́wàá owó náírà lẹ́ ó bá níbẹ̀ áhàhàhà ah, ah, ah, làwọn ènìyàn ń ká mọ̀mọ̀ ìyẹn ò ṣeé ṣe jàre ìran ńlá gbá nìyẹn ṣóun wá jẹ́ bí àwọn iléeṣẹ́ tí ń towó jáde ni ẹ̀jẹ̀ ìfilẹ̀ ó ti ráwọn aláìníṣẹ́ tí ó mú nígan awítàwí ó pe rẹ̀ lágàdá kò bá àjàgàdá gòdò àwa kúrò lọ́mọ àgbékọ́rùn roko. ẹ̀yin èèyàn mi ẹ mọ̀jà péré ọlọkùnrin yìí ń sọ o ọgbọ́n a máa yanu àti èrè ńgbà mí o ṣe bá golo àti yèpẹ̀ ní. nígbà tí èsè pé àwa ló gbé àfọwọ́ sínú rẹ̀ ẹ mọ ọgbọ́n bí ti ń sọ̀rọ̀ káwọ́ òdìdí baálé ilé ó jésù gan bọ́ èèyàn ẹgbẹ̀rún márùn pẹ̀lú búrẹ́dì márùn péré àtẹja méjì tóun wá jẹ́ bí jésù sójà bí jésù àbí ṣé nígbà tó bí jésù jésù gbẹ́jọ́ wá sáyé nígbà tó bí. ṣàdédé ni àgádá tún fò sókè fòyà ó rùdí lọ wá ju rùdí lẹ́yìn ó sì kọjú sí àwọn èrò òǹwòran pàwú pàwú pàwú àwọn ènìyàn mi ṣègbè nítorí wọn ò nígbàgbọ́ àwọn èèyàn rẹ náà ni ó sì ṣègbè olóbùkún oníjìbìtì pàú pàú pàú paga sẹ́mìlì làlú pagapaga akẹlẹ́mẹ́tẹ̀ sọ̀ndàrà pàú pàú pàú mo ní kí ẹ gbé agolo wá kí ẹ rọ́ọ̀kún pẹ̀lú erùpẹ̀ èmi àgádá yóò wá jọ yín lójú àádọ́ta ẹgbẹ̀rún náírà ni yóò sọ̀dà bí yóò bá sọ̀dà ẹ bẹ́ mi lórí. yorùbá bọ̀ wọ́n pé kọ́ ọ wá jẹ sàárà ó pọ́jọ́ wọnú ṣépo ọlọ́pẹ́ omú wá ní àbákàrà kíá làwọn èrò òǹwòrán ti wá agolo fọkùnrin ọ̀hún tí wọ́n sì rọ yẹ̀pẹ̀ kún oníkálukú lẹ̀ dúró gògògó láti mọ àrà tí ó fẹ́ẹ́ dá ọkùnrin ọ̀hún jókòó sílẹ̀ pàbà ó fi ẹnu konu pẹ̀lú ejò tí ń jàrà pàràpà lọ́rùn rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí sọ àwọn èdè kan tí òwúlẹ̀ jẹ́ nìkan nígbà tí ó lọ gbárí fún bí ìṣẹ́jú méje ó da ọwọ́ dédé rí agolo náà láti ṣí i àwọn èèyàn wulẹ̀ ti gbé pìtìmù láti wò ó bóyá yóò pidán náà ni gẹ́gẹ́ bí ó ṣe wí àbí orí rẹ̀ yóò kúrò lọ́rùn rẹ̀ ní kété tó ṣe agolo náà. ire ayọ̀ tí oorun ò bá kùn wọ́ oorun kùn èmi o sóhun tó ní sọ àbí kí ló dé. ire ayọ̀ sọ kìjì padà nú àjò ọkàn rẹ̀ ẹ ohun tó ṣẹlẹ̀ ni pé mo nílò owó díẹ̀ lọ́wọ́ yín ni owó ire ayọ̀ owó kí ló fẹ́ fowó ṣe tó bá lóhùn nǹkan tó fẹ́ rà sọ fún mi màá bẹ́ẹ̀ rà àbí kí mọ́mí ẹ̀ bẹ́ẹ̀ rà kí ló fẹ́ fowó ṣe bàbá mi mi ò forí owó ra nǹkan kan kò dẹ̀ kí n ṣe nǹkan tí mo lè sọ fún yín kẹ́ ẹ bá mi ṣe èmi nìkan ni mo lè ṣe nǹkan náà fúnra mi ìrì ayọ̀ mi sórí <clears throat> ẹni tá kù tí ó rí òwò ẹni a kì í farapamọ́ fún kí ló fẹ́ fowó ṣe àti pé èló gan lowó tó lóò nílò ẹgbẹ̀rún mẹ́wàá náírà ó dín ní àpò kan nine thousand eight hundred naira péré náà ni. olùmídé ṣíjú sókè wàràrà ṣóun bá mi ṣàwádà ni nine thousand eight hundred naira kí ló fẹ́ẹ́ fa dúró owó yẹn ṣe listen ire ayọ̀ mo ti sọ fún olùkọ́ ẹ̀ tó bá nílò láti ra nǹkan kan kí wọ́n fi tó mi létí màá dẹ̀ sanwó kí ló nílò àdúró owó yẹn fún. àmọ́ bàbá mi owó yẹn ò pọ̀ náà kíkúkú ṣe pówó tó ń bẹ lápò sọ́wọ́ sí yín ṣẹgbẹ́ mílíọ̀nù ìdí gangan nìyẹn tá ò gbọ́dọ̀ fi máa náwó bí ẹlẹ́dà sóhun tó ń nílò owó fún kíkúkú ṣe pé o béèrè nǹkan lọ́wọ́ mi mi ò mi ò fún ẹ àbí. ojú rí ayọ̀ wulẹ̀ ti pọ́n rẹ̀sùrẹ̀sù ó dáa ọ̀rẹ́ mi kan nílé ìwé nìyá ẹ̀ gbèsè gbogbo ìgbà ló sì máa ń ronú bó bá ti dé yàrá kàwé tó máa ń sunkún ẹ̀yin náà lẹ́sìn máa ń kọ́ wa pé ẹni tá a bá nípa láti ṣèrànlọ́wọ́ fún náà lẹ́nìkejì wa ó lówó tó ṣẹ́kù tí iye òun jẹ níye yẹn báwọn bá sì rówó náà san wọn fọlọ́pàá gbé iye òun olùmìdé fọwọ́ bọ́jú wàràrà ire ayọ̀ mi ó yẹ kó o mọ̀ pé irọ́ pípa ò sunwọ̀n mi ò rò pé ìgbà kan wà tí o parọ́ fún mi rí mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kó o bẹ̀rẹ̀ nísìn ṣóhun tó ń sọ yìí dá ẹ lójú it's fine if you don't believe me tẹ bá rò pé irọ́ ni mò ń pa kò burú èmi èmi kọ́ rò póre kì í pọ̀jù àfi bí ò bá ní tó ire ayọ̀ mo gbà ẹ́ gbọ́ hmm? mo gbà ẹ́ gbọ́ ṣùgbọ́n sórí ilé ayé ti fúyẹ́ ìrírí tí mo sì rí ni mo fi ń sọ̀rọ̀ kí ni ìdánilójú pò títọ́ ni ọmọ ọ̀rẹ́ àbí kí ló pè yẹn kí ni ìdánilójú pò títọ́ ló ń sọ tó bá jókòó fẹ́ porógbó owó lọ́wọ́ ẹ̀ ń kọ ọ̀rẹ́ mi ò kí ń parọ́ kò kí ń parọ́. ó dà kò burú ṣe bí nine thousand eight hundred naira ni màá fún ẹ láàárọ̀ ọ̀la mo lérò pé ó ti kán báyẹn. ẹ̀rín wulẹ̀ ti gbẹ́nu rí ayọ̀ bẹ́ẹ̀ ni sà ẹ ṣe gan sà kò tọ́pẹ́ rí ayọ̀ ọ̀la nílẹ̀ ọmọ èmi ń lọ rẹjú. olùmídé dìde lọ́gán ó sì kọrí sí yàrá rẹ̀ ní kété tó jáde náà ni ẹ̀rín ẹnu rí ayọ̀ ti yí padà bìrí sí rẹ̀wẹ̀sì. olúwa mo mọ̀ pé mo ti purọ́ fún bàbá mi ní alẹ́ yìí ìgbà tí wọ́n bá fi mọ̀ pé irọ́ ni mo pa olúwa jẹ́ kí n lè lẹ́nu ọ̀rọ̀. omijé wulẹ̀ kan tóró lójú ọmọ ọ̀hún ó sì nà gbalaja sórí ibùsùn rẹ̀ oorun ní gbà tọwọ́ ọmọdé. ẹ káàsán sà orúkọ mi ni ire ayọ̀ iléèwé tó ń bẹ lọ́kọ̀ọ̀kan yẹn ni èmi àtàwọn akẹgbẹ́ mi ń lọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń pidán látẹ̀kan tẹ́ ń sọ erùpẹ̀ dowó ni mò ń rí níbi tí a dúró sí ẹkú ṣẹ́sà àgádá rẹ́rìn káàkàkà pàhú pàhú pàhú ó kárí ọmọdé yìí ìwọ náà rí òrà àwọn túdímù ń pa látẹ̀kan àwọn èèyàn ò mọ ni wọn ò mọ̀ pé èmi yìí ni jésù ilẹ̀ nairobi jésù ilẹ̀ yorùbá èmi ni jésù nàìjíríà èmi yìí lànà bí àsìkò yìí. àmọ́ kí wọ́n má ṣèyọnu màá tó padà sí Nairobi níbi tó ti ń fẹ́ mi. ah Nairobi lẹ ti wá ṣé wọ́n máa ń sọ Yorùbá Nairobi ni. àgádá tún rẹ́rìn káàkàkà pàú pàú pàú ọkùnmọdé yìí kò sédè tẹ́mi ò gbọ́ Jésù àsìkò yìí lèmi èmi lólùgbàlà eléjò lọ́rùn. eré ayọ̀ mi kan lẹ̀wẹ̀ sí mi ò mọ ní sáà ohun tó mú mi wá bá yín ni ọ̀rọ̀ tí ẹ sọ pé kò sí irúfẹ́ àìsàn tàbí àìlera tí ẹ ò lè tọ́jú bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí oníyà ẹ̀jẹ̀ ss ni mí àwọn òbí mi sì ti náwó ti nára èmi gan ò gbádùn ara mi nítorí àìsàn ìgbà gbogbo bó bá yẹ pé nǹkan wà tẹ́lẹ̀ ṣe tí mi ò fi ní máa dùbúlẹ̀ àìsàn yóò dùn mọ́ mi àwọn òbí mi gan ó sì mòore pàwú pàwú pàwú ọ̀kàrè mọ́dé yìí ọ̀kàrè ọ̀kàrè sórí lọ́dọ̀ àwọn gẹ̀ẹ́sì àtàwọn onímọ̀ kúkúrú ni wọ́n ti gbàgbọ́ pé ìhà ẹ̀jẹ̀ kò ṣeé yí padà eré ayọ̀ àbí kí ló ti pé ààrẹ èmi a máa ṣe ohunkóhun tí wọ́n pé ò ṣeé ṣe fún pé o tọ̀ mí wáyìí èmi á fi ọ̀rọ̀ rẹ ṣe ìyanu ìhà ẹ̀jẹ̀ ss yẹn wọ́n lè yí padà sí èè lẹ́sẹ̀kẹsẹ̀ táùsì ní kúrò níbí eré ayọ̀ kúnlẹ̀ wẹ̀ ó di ẹsẹ̀ ọkùnrin ọ̀hún mú ṣinṣin ẹ dákun ẹ ṣàánú mi sá ẹ fọ̀rọ̀ ayé mi ṣe yánu àgádá fíìmù gbére gbàwú gbàwú gbàwú fúnpò ti gbàgbọ́ nù jésù àkókò yí ayé rẹ ti gbà òsàn omi ara rẹ ti gbà òsàn ẹ̀jẹ̀ ara rẹ ti gbà òsàn gbàwú gbàwú gbàwú ṣùgbọ́n ó lẹ́jẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ yín ò yé mi sá gbàwú gbàwú gbàwú. <laughs> ó lẹ̀jẹ̀ nínú o ní láti mú ẹgbẹ̀rún mẹ́wàá náírà ó dín ní àpò kan wá sí àgbàlá mi owó yóò sì fún níná o àwọn ọ̀ránṣẹ́ ikọ̀ àti ìríjú pàwú pàwú pàwú là ó fún tí wọn ò fi jẹun sórí a ó fún ọ lóróró ìlera mu a ó sì fi tẹ̀sùbá àná bí ìgbàdúrà fún ọ tẹ̀sùbá ànábì wà wúú wà wúú wà wúú bẹ́ẹ̀ ni tẹ̀sùbá ànábì bá a bá ti lè ṣe yìí lójú ẹsẹ̀ ni ó pọ̀ ọ̀pọ̀lọ́ ẹsẹ̀ sì jáde tí ẹ̀jẹ̀ hehe yóò sì darapọ̀ mọ́ ọ lára ọ̀pọ̀lọ́ ẹsẹ̀ ó yẹ ẹ lẹ́nu ọ̀pọ̀lọ́ ni ọ̀pọ̀lọ́ olójú márùn sì ní pẹ̀lú ọ̀pọ̀lọ́ olójú márùn that is that is ridiculous ìrìdí yẹn gẹ́gẹ́ náà ni pàwọ́ pàwọ́ pàwọ́ wọ́ àpọ́nlé yìí a ó pàṣẹ fún ọ̀pọ̀lọ́ kí ó wọnú ọ̀sà lọ yóò sì lọ pẹ̀lú àṣẹ ọ̀rọ̀ pàwú pàwú pàwú ìwọ mú nine thousand eight hundred naira wá sí àgbàlá mi ní déédé aago mẹ́sàn-án àárọ̀ ọ̀la wàá gbọ́ o ọ̀ gbọ́dọ̀ wí fẹ́nikẹ́ni ìwọ nìkan ló gbọ́dọ̀ wá ìwọ nìkan ló sì gbọ́dọ̀ mọ̀ àmọ́ sà ọmọléèwé ni mí báwo ni mo ṣe fẹ́ rí adúrú owó yẹn kó tó di aago mẹ́sàn-án ọ̀la pàú pàú pàú jalè parọ́ jalè o gbọ́dọ̀ rí i pé o rí owó náà nítorí ọ̀pọ̀ ló lójú márùn-ún tí ń bẹ́ẹ̀nù rẹ̀ ti ní gbèǹdéke iye ọjọ́ tí ó lò kó tó pàdánù ọlọ́run lẹ́mìí rẹ̀ lò ló fi gbé ọ̀pàdé èmi jésù nairobi aago méjìlá ọ̀sán ọ̀la ló bá jáde láyé àmọ́ nítorí pé o ti pàdé èmi ó ti jáwé ọ̀yẹ̀kú <laughs> ìwọ òdùn kó wá mọ́jàfìrà o mọ́jàfìrà o jìnnìjìnnì wulẹ̀ ti borí ayọ̀ kò ṣeé ṣe kí ó kó ọ̀rọ̀ arákùnrin yìí dànù ó fẹ́ jọ pé ohun tó ń sọ dáa lójú kọjá wá bíwọ́ sí. ó dáa màá wá bí màá ṣe rí owó náà àmọ́ ṣé mo lè wá pẹ̀lú àwọn òbí mi pàwú pàwú pàwú àwọn òbí rẹ̀ kẹ̀ pawú pawú pawú ẹnikẹ́ni ò gbọ́dọ̀ mọ̀ nípa ọ̀rọ̀ tá a jọ sọ yìí kódà bí mo ṣe ń bọ́ ọ sọ yìí mo ti fi ṣeéṣe sí ọ lẹ́nu mo ti fi dìdíkúdì dì ọ létè mo ti fi káńká tu ká ọ níyè mo wọ́ wá bá mi láago mẹ́sàn-án àárọ̀ ọ̀la àmọ́ mi ò mọ̀dọ̀ yín pawú pawú alẹ́ òní lẹ́kọ́mọ ejò mọ́rin dánmọ eku lónira nígbà tó bá kó ogún ìṣẹ́jú kágun mẹ́sàn-án lù láàárọ̀ ọ̀la ìwọ yóò mọ̀nà dágbà láàmì pa úú pa úú pa úú. ire ayọ̀ kò wulẹ̀ tí ì fèsì tọwọ́ kan fi tọ́ ọ lẹ́yìn. ire your driver is waiting for you àti ń wá ẹ látẹ̀kan ta ló ń bá sọ̀rọ̀. ire ayọ̀ sọ kìjì ó wò yán yàn yán kò sì rí àgádá mọ́ ó. Oh, Sekina, my driver right, jẹ́ ká lọ. Ok, ṣàlàáfíà ló sá wà. Yes, Sekina, I'm fine. Mo mo wà pa, mo wà pa ó ṣe. Báyìí náà ni Ire Ayọ̀ ṣe tẹ̀lé ọ̀rẹ́ rẹ̀. Lọ́gán náà ló ti bọ́ sínú ọkọ̀ tí yóò gbére lé ní kété tí ọkọ̀ náà gbéra tó tajú parí àgádá ní òpópónà títì látinú dígí ọkọ̀ náà onítọ̀hún rẹ̀ ní músẹ́ ń juwọ́ sí i ó sì ń sọ̀rọ̀ wúyẹ́ lọ́kọ̀ọ̀kan tó fẹ́ jọ pàwú pàwú pàwú.